jama irkpekpe beri mamare ta irise irkpekpe beri ma yardanna iri goroyo ka albarka da murse goroyo kuna <clears throat> ola misi wuciri aljumu'a cini goroyo ka a bara irke ka do man na cere amu bara na tafsirul qur'an alkarim o irkpe baka sine kuna nunkari dobun na suratu sharh suran waya ka kuna ilnor kwekpe beri bara haika ana adiya jirman te hongani hay kanga kweiterete ase kanga na te diya cinniyo se nga yaci kanga kweitere bara hay kanga na bine hino ase nga na jenne kuna hino ase faji tutuma ya gono nindi kal na bara hay ka irba er kai faji diga bayo irpe er magamu hen no terse na daidai ciyo na daidai mayo bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم hen nano kulume fori zurko hurun na irkema ka amadi matori sari ka irmoran na shaitan lalinte bismillah na irkema nganori do buyo te arrahman pe go mini pe arsilaman na cheferi kul pe se duniya hune kunane arrahim sisibi tu tuma ma pe no yaka asisibi di mayo na go mini ka pe ko ke yono narsilama hen ne bongo fo irkema daldamun kuna alam nashrah lak sadrak ní rasulillah sallallahu alayhi wa alihi wa sallam alam nashrah laka sadarak irina bara haikal na njenne hinun seba irina bara haikal na njenne kuna ferin seba irina bara haika irina njenne kuna geyanin se kana mu njenne kuna borfo kabiya su duwa gordo ma dama akwai di bara haika gurpe najiya cimmaniyu na bar haikan bon nan han sine fo mana haushi gominical norpe pe beri tenga pe di sebongo ba chene chene iri pe tere nan jenne kuna hinu wace te yol norpe pe beri sesi a kuna ba chene chene ana bara ya be gbeyo ci ngoyo kan kwe ko bara sira be gbeyo kace rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam saka agon na zangan baci jiri taci ko gono nyawo faran ngano mai halimatu sa'diyya nobe ka nyana anno fafa zangan baci bakwai zakafo orin ke handu zakafo nga halimatu sa'diya na hansinu kan bara bara cene boro in huro ku kuna kaka koyo ce jiyo kan bakwai nanani domin choro zamani yodi kuna haika inteno ya bara cene boro diya cin huro bara kuna koha yara ko fagono de akwe duwa se sai kuga kai kuga moga marani wato ñaadingama bara nga marani ñaadingama wo koodi nanani nga barano zanka boron howno ciwo nde ya handu na handu furani go na hay kambo bana se yaya sino ndiro ko ko baranna to ngoro kute para kuna kaka ko cheji cheji bai fodi ya na annabi hali guna angari ngasu hinika ko koto santan kazuru domun koyano me abakulan nan akan bakula na koya nan kuru guna ko tanko zuru halimatu sa'diya karbe ga ben na bonkani abibira na ruko fa mani san nabi muhammadun sallallahu alaihi wa alihi wasallam ngana nabiza akarumi ka na don barano karumi boma fo ka bongo diro bara senni nganga ya ka banna banna to amma yayyo kuna ngaya bara boro sinte ka to mpara chene di kuna allahu akbar rasulullahi mana barka sintikanya di badiyana nga amemuna di bara haika do amana lafiya ngan na dirodi te har ka ton na fu to kan kai to fu nyadi gon na memuna yo ka wa dongun wahalani zanna nabi dam teriya di kuna o nga memuna yo di kurpe bere kachi njenne tintim nawa nyadi bomo ka abomo har ku sere sindika ka jenne sindika poko poko o haji nga atim nga nabi nani ka kungu ko ka ñaadi dongol ko nanani nga koodi bongo hanko kungu basin ka koodi mosumma heere sabu se ciini ya ñaadi mosunna heeni rasulullahi man albarka kunate zangaya sallllahu alayhi waalihi wasallam to deya ñaadi mo ka ma annabi man albarka kane kammadiya a ɓaari ono ɓaari ono nga ɓoron hunan nan nabi mbaban maca annabi nan duniya namba ba cene cene tol na wuna nara amana albarka ngano mojina hajir baba albarka wa mafafe nari ba cene cene alqur'ani karga chow iri ma chow kadu lara iri ma chow kato duniya mana bukata biyoga iri ma chow kadu wa sari kamoru na haila ro de boro dalzem de halitta cinniro alqur'ani di memana albarka kwano ya rasulullah muhammadun sallallahu alaihi wa sallam de yanga nyadi jiri hinka banna ka dumba yeti anya haimase nga kwe nya digari kati nga ga mare ko nga ga honne ka barako albarkante an suru ka yeti nga se an goro nga do jiri hinka sadi da kube jiri ta ci mamman hini gono nga ma yeti ku te more jiri ta ci di shakani no annabi na hansino sallallahu alaihi wa alihi wa sallam hun ka kwe hore hay ka koyo hore hore dino nga koyo zurkute kakaji mama wo mama wo haika koyo cinguru kute kaka ko nyafo mace ko ci nana nana nga ci fono mana ko nganci iri nan ko honnen na karani ka farsi albayo nan nabi jenne farsi yano ka binenze ka ka binenze di hinu shine dinor kai gun ko ga honganiya sallallahu alaihi wa sallam haja ga naci wato su ba kai ni bai faji gono tutuma kabe gweyo na akparete irpe gonu ko ga hon ngani cinedi alhari ko ga ha zangan bacha jawabi bukata gano basin ka jawabi gonu di kuna ko a gono ko tabbata na sai no ka o oh, haikaten sai na anan jenne kuna hinino ya san san san san borfo haushi sin na gordon jenne kuna wacce teori pese a simbine kuna yano bine teko ban madiya teko ban mama doriyo no ka jenne kuna non gonna gordo kuriyo di iri nan jenne henu ka morani na irpe pe be mar kurpei morani na jenne kuna ngana na waya ووضعنا عنك وزرك ووضعنا عنك وزرك ngana wiziri ngano shahwa la roka chin hini harboro nso hini kan bongo koto aga nano aya kal norpe pe be richi wa khuliqal insanu da'ifa na boroteno boma boma teredi be pe tutuma na fasara kachi ba na boro teno bor foka dede ngan na wey boro banungu marga asu hina bongo wey boro nahar boro den de marga nungu da fa su hini chere yaran ba hini ka chere nam abaga bu shirke kayu aga nana rasulullah sallallahu alaihi wasallama la yakhluwanna ahadukum bimra'a illa wa kana shaytanu thalithahuma no kuna fama suka hore ngan na wey boro ma cinnin tiki tiki wey boro mani amani nan hije we no hin ko goro bugugu da fa kuna handu la na yaga la na yinga no handu hin ka hin za ta sati kisi alakar singal la saga to amma we bormani nin na rama goro da na minti zaka fotte nin na rati gidike annabi ki deno ka hore ka te kurpe sai tam ya baranu mana hin zante yamar pe mal no bonkan de goro mana bo matere dona to de ya haidi ka kin tim boroga kato asun hin ka bon okotori النربيتان نفسي ووضعنا عنك وزرك ني من دل نازانسي باوي بروبان توبان دبيغا صلى الله عليه وسلم فالله بادي بغا كل يانو كمان سودالا <laughs> إربادان دبيزيا صلى الله عليه وآله وسلم نعم الذي أنقذ ظهرك الذي أنقذ ظهرك وزرك أتم ينسي mbanna bili kuna ngano colonne vertebrale kuna no be nunka borongane shahwa bongo tinge gununa del norbeji shahwa ka a jinko tinyo har borose abanna bili kuna mmene ilina hobu ka kanje ni kerensi na mana bitan fo amanna ya mata rasulullahi ji sallallahu alaihi wasallam ka can duniya huno kuna na wai borba ka sine da mun ngabine nga ba wai amani nga na nga mene makane da mu nga se jingar kuna wallahi hay ka rasulullahi sallallahu alaihi wasallam kati hubbiba ilayya nisa kati na wey boro yo mene bakasine da mu nga bine wa ju'ilat qurratu ayni fi sala sadi more nga na nga mene la kari kaniyo nga bine mo yeyo ya na da mu nga se jingar kuna de ya mene wey bakasine na ko bara kanido bakasine la domur pe na nga di sa se annabi na bara rajulun shahwani annabi na bara boroka bara abun na shahwa la ade bara har boroka kube ka da ba a teno an tara wo ka bina ban ten nan ngabo ngobi ne kin alhamdulillah amma ana bara ngadi zenge kom ka ba sa fo ngadi aga debi ko to ba chene chene annabi na bara sallallahu alaihi wa alihi wasallam nam ورفعنا لك ذكرك إن رفعت ورفعنا لك ذكرك iri kpeitere bara haika iri yei ka mma na nhon wayo kara ninse ka kpe kan latin na iri ma nungu hinza gano abasenni nungu sinte haji wazana yukuna ashhadu an la ilaha illa allah sai fadika ashhadu anna muhammadan rasulullah haji da ya kuna shahadu anna muhammadan rasulullahi nakka ba ke fedan su jar silama sakin makwela dan digai afo hatta nagar silama yau ikama dam yodo bongo ya aso hini katem mace ashhadu la ilaha illallah kana kana muhammadur rasulullah sintin waya ahin kante de boro ba hurar silama tere kuna nga seda ka ashhadu an la ilaha illallah sana muhammadur rasulullah tonton dana ciya ana barar silama alfayo hinzante jingari kuna ashara la ilaha illa allah ashhadu anna muhammadan abduhu wa rasuluhu riwaya foyo kuna amada yeboron baye sahihul bukhari na muslim do tayya kuna mene ashhadu an la ilaha illa allah anaci wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu abarano wa ashhadu anna muhammadan rasulullah ده يا صحيح البخاري ان مسلم كنا دلكا كنا اشهد لا اله الا الله واشهد ان محمدا رسول الله اما روايه تشنيو كنا كاكا عبده ورسوله ده من بقول التي يكون عبده ورسوله دي غادي نو الي كوتو كبسا آه، واشهد ان محمدا رسول الله ده وكاري كوتو نانو eh آه، الورا بندمنه ده بورنا الورا تكبيني اشهد لا اله الا الله واشهد ان محمدا رسول الله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين haji nuhin kayo ka ga ta basin ne a hinzante kan aya bisa numuci ne okuru ifa ga nana bi la kasi man na ka za ci pe za ma pe irkuru shagale nan ngadi ngaya ci da ya baro bahuran islama tare kuna kai fasifa sai pe ga muhammadun baradiya sallallahu alaihi wasallam andabi ma karunin di kama kamani na irpe mene irpe ana maadi gungu ka kara ni kalati na mene naam wazano kuna ya ikama ya jingari bongo kuna dinka to tiya ya de abara nal warata kabeni ya to haji nunka cherea biseyo nkuruo ngano irpe maduka ngbeita ama ngana silama tereta ama njingarita ama mehouta ama nzakata aman hajjita aman bai hen no cin ni kulu paita sen na sharti hinka sharti sinte mari pe fi sonna sharti hinkante magunan nan nabi muhammadun sallallahu alaihi wasallam نرى بيكويو تشي زنكا من الفابرة الشيخ العلامة محمد ابن صالح الأثيمين طيب الله ثرى وأسكنه الفردوس الأعلى كتو يو كبسة تشينيو كوربي دومون بمبرر سلامة نانا دبي غانا فون تكوربي كاربي في صنع سوتانسي دي سي ماربي في سنة kabara haikanna النبي غانا deya النبي غانا يبارانو تلازي بورونغا boronga mmene ما يو كوربي kuna da ka harta asute da ya warafa'na laka dhikrak irpe tere na ngiri makarani kallatin narpe tere amma na ci kan nan narpe ci cine awa ba ka torpe gordo la irpe bararpe nga bararpe tam da ya ma jisa tantere gordo karke na jisi so a karani ka kai ka jisi irpe tere gordo irpe tam fona ka be pe yogor ko me abahiri kan nabi sifa zaka ka himayon nan masu fa ngano wo kan nga bara bid'ance ka na fahima nga ce ba aha agan no de choro gono ko gan nabi di ze madi hukweyo de alburda kweno de ishriniyati kweno nga bara kwe gono ko gan nabi sifa wachana shirkute no bongo me chika borosu hini kan nabi sifa kato ame de ya kan so hini kato ame de ya kai nunka irpe na keni nga bongo chiba kan nga kayi dona metachi kace la tuturuni kama atra'at an-nasara ibn maryam faqulu abdullah wa rasuluhu wasuka hore ka zaza ka sekun sekum wataki karase aki no mene boro kan gunje eh metar gunje no jaje sarayo ngo hmm. kan kin boron taki karinse mogun buji andabi ci wasu ka hore ka karase ya zankam nasaro kari annabi isa se manin ka kai ka jisi iri kai tere gordo da ya wa jisi me abdullah wa rasulu abaran kai tanno nga baradi ya pointi re a wuro ha haji iri kai nan da jirman hara na ci moso wallahi alfayo arsilama kurbe kan nan nabi jirma bai ni yaye na lahara wo kan na annabi jirma bai in su kai yana alfayo nga gwa kwaren na habu ni kan nan da bi gana ni akwai na lahara da yanda bi kirma toya da yani kan na gana su ka kai duwa lahara Kul in kuntum tuhibbuna allah fattabi'uni cin sai da lalle no barkeno kar ko gbe hen note wa gana jina wa gunan na hai hai kano ba wata da ta ya no cine kano gunu ko tar ya ci no bine na ne ka bongo no gunu da bine na ne na da mene mani no mene mani de hali ka kai ko bara mene di bongo no no gunu yuhibbukumullah irke babanu no da bano kabel meta te wa yaghfir lakum dhunubakum no mana tariyo ka kuna no goro chiri nazari be ri be ri ko tere pe madabu no se ka no go mini tuba no tari chene chene an koko be no se wallahu ghafurun rahim ir pe bara tari da bu no nga e ka sisi sisibi tutu mama pe arsilama hennu se ir pe mal da mun kuna متى رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة والله النبي جري ما تو أنور بيبي دو أنا جنة كارينو كتي كل كل لإفادة العموم ان جنرال كتي نمنا الأمة ان جنرال نمنا الأمة كل يدخلون الجنة مورا الجنة نو إفا أبا كان جاي سادي ناجي أ كونديسيون إلا من أبا سيدي وو كان يا رسول الله ومن يأبى نريبيديا ما أبا الجنة هلوك هم ناجي من أطاعني دخل الجنة وو كان أغنى أقولنا wa man asani amma wa ka homu faqad aba ngaya na bal janna huru alfar kai mal dan wo kayun bagunan nan nabi kuna ma fa gono kan ngaya guri tabani ngano sunna ma o bine abaral gano tila silima prononcer ma ce wo kan zuru ma o de yan gono ko zuru ngana silamatere rasulullahi sallallahu alaihi wasallam alaikum bi sunnati hey wahini koto ifuga nan da bici wanga hini koto doma bai ngaya kana arsilama tereo basin kana bara itago arsilama tere cerege ko gunu inna dina inda allah alislam irte cere do adini ka bara bente arsilama tereno waman yabtaghi ghayra alislam dina falan yuqbala min wa huwa fil akhirati min al khasirin kaci wo ka ka kwe do adini fo mani ngadi na gurbe yarda ce jinna na na barar silama tere nsu ta sai ba ne ko kwe ciyama laharan tun ko gurme yukuna hasaran te kunar kai marciyu to amai fadin ka kan dabi don ton nano guda fadino ama shari'a baru baru ngal nor kai kai berci al yawma akmaltu lakum dinakum ana no mana dini kubani no sai ho arafa batume o amo sawayo na jumu'a hene wa atmamtu alaikum ni'mati gominika ahima yo nano akai tere mene ana kubani no sai bane ko kai ciya mahaifa so harta ورضيت لكم lakum دينا islam dina ayar dano sen nar silamatere mo bara dini no ya kano bakoto kuga gari na aga naci wala tamutunna illa wa antum muslimun wasu ka hore kan duniya nam sai da no ga gari non na ar silamatere da yawa buko bara silamayu sadar silamatere di dukal fayo irin yayi amane sans bongoga a bongo bongo fasaraga al islam al istislam al islam al istislam jindenoyo de me muna na jinde no ifo ndam karfo den ga che ni nga ho ngu ko ifo ya mara kariyo de ya ba men de bi na karfo furu ngan na jinde no nga adam irin kwen nga ho ngu kariyo ya mana manci duniya lahara alfar pe mal no bonken aga narin ko kari ka hayo di fahima wa rafa'na laka dhikrak wallahi ba aya wa tikigano ba kai a wasa amma de holde kai ilde masinti il tafsiri ono ngano ilde gari din sindi dom do no bago no gari le sace ni minti cere ko to de ya ilde ma tete ya ba minti waran zalol duwarin kanin de har su ba sikar ka dobu dobu yobo ngo ka bara di na fa inna mal usri yusra tol nor pe pe be ri ki fa inna ma al usri yusra inna ma al usri yusra ne odono en man al fa sahabe kuna kan ya bar hibrul umma al umma wo kan bamma tafsiri te mamanse semma kwe kan kalan dam akuna cere ya bara tadawa kusu akuna non kwe sora den kan maka hantumun madu kacuwan ka daidai mai noya abdullah ibn abbas radiyallahu anhuma annabi ya ngara se ka cirgba gun mare ko ma bayyana alqur'ani na lokoloko na pasaniyo amambe ko ka za ko kontere kuna no izaja azumunga na izaja afasara bei kati no di izaja anasurullahi wo labari ka gona kuna nabi saka annabi mene misiyo kan na samman na kube de ya ka abin kube a ban na bere noya mekan da kaci ne zanga be nga a a no na makal norpeci izaja anasurullahi wal fath dirke taimako ka ngan na makkafiri da ya mana ben dongono makka makka di don bara ifono cebil terenu mu marsa da ka ci arsilama terenu mu ko ajin <laughs> abeni ngar pe cha se fasabbih bihamdi rabbika wastaghfirhu de ya za de tor pe cha se manan subhanallahi ma bandalle bongo istighfara ma bandalle bongo a de ya hande bi bi safuna za barar washi de kenan anaki saka kaki abahini kaseni wato saka na ton sen ni jina cinena to saka ka to asen ni ngana na chine fotene kachi fa inna ma'al usri yusra il nor kwe kwe beri chika masu nabane ba masu fota kakuna boron dungunu to uta ba da foda fol nor kwe kwe beri ka kanan se fartam aka kanan se yoyorani de ngal nor kwe kwe beri na repete che hinka ngana chi lan yaghliba usrun yusrain kachi masu guda fasu hinika masu eh karu wato masu guda ba su hini kai yoyora ni hinkali zaya ana mani kaci haikaci kaci masu guda ba su hini kai yoyora ni hinkali zaya ho ho ho irgon na albabu kan gunga ce azzamakshari cerpe ko barano literature beipe de ya amene literature di pasani kuna ka horo kabu cine o hahayo kaki ba laribu cine kuna kal norbeji fa inna ma'al usri ngaji inna ma'al arifun nalam ka gono nindi ciba ko ka sinte mene guda guda di nga norbeji a hinkanteya deya al usr al usr guda fona deya repetition di bara non cibar seka ba memma be gabe ka kunangoro ne ka kwe chena be amma yusran yusran kaci coro di bara no nakera kera wato wonga don bara koni nga wo bara en koni de en koni repetition pe ko bara hin kana jafo de ya kaci fa inna ma al usri yusra inna ma al usri yusra mabai faka gabe wallahi ba tinge bara mete soci gonu mojine saka nabi gono makka den ca sa ka hunan zebu acimmani amma ka nor pe pe be ngana ka wari no ka zanna ra kan baka hunan zebu aka hunan zebu aka hunan zebu makka ce feriyo na cuta na zimbiri ngar pe ci malla karkaran fa inna ma al usri yusra inna ma al usri yusra makka boro kan ngoye ya ga nabi ce jin ma hunde ka kadu yo zon fo ngoye ya ka barkacin ngan da bita atu me ya te rike ya te fa inna ma al usri yusra madina ngan na me ya don ko gogoro munafijiyo nanayo na yahud banu qurayza na banu qainuqa na banu nadir yo masu kasa kan na te annabi sai madina kuna masu dika beni da na beni masu dika beni nan na wato borom mani mani yo ganna mani mo zanga bace empire persio na byzantin na meme nkurpe di mene kamme na kamme kan don te andebi ga zanga ma kwekwera aka beni da na beni to ifo nanin mene mbo karhayon na beni fa inna ma al usri yusra inna ma al usri yusra mo so son goro ko pe su kuru ko gari ham anakini ya bara boro shinte kana gari ham su kuru boro kai ka gari ham ho ko spashtinga ko ri parfume ma anakin boron ku ya shinti ko gari ham wallahi boro kai ko gari ham ho ko le kaye ham de ya jimbiri inna ma al usri yusra ada so hini kate boron matuniya kana taba kadi gabe ngadi cerer pe nan duniya tambaraya bor kuriya kari kamsa gabe ga de binan tununo wato dogone kuna to mo be mojine gabe gun amma de gabe kuna non tunu tamahen nogoro ka mojine irpe ba yoyora nasi irpe ma yoyora ni arsilama kurpeisi nam haji fa idza fansab ho ho ho fa idza fansab newa tafsiri seri yayi aman alfado ibn salih al-uthaymin rahimahullah kace fa idza faragta safo kuru kandu wati cene fansab mambongo tabani mambongo ninani madu mori ya su boro fara ho ho ho kai iri na bai kwe yono aman alfaji ba fa idha faraguta dembe nan duniya mane harakayo anacin farana fansab mayara kadun bongo se moriyan na jibiri jibiri di bongo bara no fansab abara gbeino ma jibiri di abara gbeino domin ifo ganna jibiri di nga banna faredi bisano ifo ayara kaka alafiya ya kada alafiya di ta ci ifo mbadobun na gbeino de ngano irbe jannat se fa idha kaci demba dum bongo fon sob sugoro fara do afoka hura kuna dembe nan dunia mene ndum bongo na mala mene te dembe ni la haramene ndum bongo na man duniya mene te alfayo aya guda fo kuna ngal na chino kurparani سورة الجمعة كتي يا أيها الذين آمنوا نوتي من كوني هنو إذا نودي للصلاة من يوم الجمعة جمعة هنا دنا وزن يهين كان تمافرو دومون سنتنا برات لسي أهن كان تدي شرع كويكو برات لسي سنتمنا دي عثمان ذو النورين رضي الله عنه وأرضاه أزامن كنا نانا دم نادم دي بركة دم وزن انشنو سينا وصارو وزن يهين كان وناني ونانكتن كاكا deyas ahinkantadi kereya bara wazanoyo e bomo waati to deya ida nudiya lisalati min yaumi ljum'a jum'a hene den wazana wazanoyo e hinkante ka bara jingari bomo waati huroyo ŋene e fasaau ila dhikrillah tamma tamma wasasa ka kpe hangano iri kpe me cinese ŋano ifo ŋano hutuba domin hutuba di kunambano honganino nor kpekpe beri ŋene hamburi mbano hongani lahara mbano hongani mbano hongani deya ya tamma wahaniya ka kwe hangano wadharul bai'a wadai kanera nam bandon na haite kono ko ban manor bana ngamma wazano semma ci bonji kwese derin hunu jumu'a irin kuba man amada gonon kambe ko kambano haidi su wakati fosan gaza haidi di shirya niyo anzuka su kabar ka yi a fedi awa zayo ko dan jaga awa zayo ko kwen na numfo ba yara mambata juma today dai ya sai mabonjiri nan ya kake juma hanya ka kwe juma'a zalikum khairul lakum irbe kin ngadi ya barano sal khairi in kuntum ta'lamun deno be albayo fa kunan dongono dunia ngari pe nan ka ngmenan duniya kuna ko bun yeti mani lahara ngmene kuna to marsa lahara ngmene beni nga yara kati wa bere kaye duniya di ngana ci fa idha qudiyat as-salah kati den sallama ka beni jumu'adi no jingar ka beni eh fantashiru fil ardi wa kayo no don pe kaka pe yo no waye no pe kaka yo di kuna wa betagu min fadlillah ka pe kal nor pe be beri be wacheji ngano wa kwe karsiki ceji ba men dongo nan fedi yen fedi di wa kani binan don jere no ko bibirin na pe yara kaza kafa ka kahini gabu wa kani binan dongo no mbai dono na bayo no borfo cere na no program 15 ngano buru hinza kano sallama buru fo na zemina o buru hinka tamma bereka ye gbeido sanon norpeji wadhkurullaha kathira wa namnu norpe hongoyuma ba domun wo kan na muri peci ne gun kotoyo irpe ton sen manan duniya nan laharan amma wo kan ka na mun manan duniya cina gun kotoyo lahara borfo su ka kai kense duniya di bongo mamma su domin moriya ya ka ba kabisa ifo kabisa duri afar kai mallo bon kani in narkaci wadkurullaha kathiran la'allakum tuflihun da yano nar pe chere hongo bayani zano dalle bongo no bine kuna no loyo kuna ni lalle lalle pe tere pe banam wa kagono wa kayo baba tutuma ma kuna irpe mater se zanga deya suro neo do deidei anari kan duniya kakwe nari la haragwai kari ka la haragwai kuna kari ya tan duniya kuna deya fa idza faraghta dembe ni wo fansab maye wo kuna dembe nan duniya maye la harangane dembe la harangane maye duniya ngane albaye wo honne kadiya chini guda fa kuna mangwa ka ham ka tele kallo chini guda wadi kar qur'ani bongo kallo ka chini guda bari kuna haji katunu ka kai ka chini guda bari kuna kamani nan mana yari chini guda bari kuna kahime, chini guda bari kuna ka kani ka jibi ndiye kan ko berbere mahunu ne kayyei ne mahunu ne kayyei ne haji mo so so derbe en tafsiro wasu ka ta ma bi safu direct sa ba chere do rimboy irin hunu lahara kayyei duniya maza da ribo ka bai ni san yara ka kan duniya da hunan duniya wuran duniya an duniya da ya da kin baka za lahara ana dangal da balbayo lahara din ngaya ba kabisa eh duniya din ngaya ba kabisa lahara to ribe be be manan lahara cene cene zaka kari duma bara yardante amma da ya boro lahara cene cene o yayi ka harta to ana di khasara ka to irin khasara o dimitaka alfayo za su su baka kajin namo so so wati o daidai kari gorol mani pe chine toyani chere gawo there is gay ka gay kurpe a cin bisa awfo ba a su bisa awfo amma rin wanne kadi awoyo kari faji faji na hew na ngadi zaka bisanna illa balo faji te awyo illa dambara ngene te awyo illa nor faji te awyo iri na kone ngene yo te cheldi mon absalam tame wo ka de garu jifo a basiri wo ka labali a kurta yarba bor kurfa ji te koro haji ndiya ka irgon ko bere bere duniya kuna tol nor pe cha dia se fa idha faraghta dende ka ci faka faka fo kote ne kan men ci faka faka fansab maye na ne odo kan bongo waharani aman alfa tafsiri kuna ba idha faraghta jingari de no sallama ya kabeni fansab meten batedo kati mabara haikan na tasubakari azkar yobanna astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam kakwe dembel mata subaka ni subhanallah waranza chininza alhamdulillah waranza chininza allahu akbar waranza chininza la ilaha illa allah chefo nga riwaya fo kuna dalle fo mani kuna wato sunna dinao akanun fo kamba chino subhanallah waran kachinugu alhamdulillah waran kachinugu la ilaha allahu akbar waran kachinugu la ilaha illallah manga bongote zanga fono akade waranka chiri gurino donc de akaya mani mani to de mani mandi bongo be kwe foyo die ka boromo sunne di kurpeite ko berbere ngadi abo biseyo to ka madudu ka guna ngaga wanza chini zanzao abara zanga la da bayo da jamman nan wote ka wote o sadi yara la de bato o ngana kurde ken na waranza chini zanzao de maka hunu zombo hajir kwe mabanani irke mal do bon kani fa idha faraghta fansab haji fa idha faraghta wa fasala ya rakayno fa inna ma al usri yusra inna ma al usri yusra fa idha faraghta ndongoro masukuna nga masuka beni nga dogonete nga banete nga yeyote fansab mabbe faka gabe di yara ko gono mojini haniyata ma E ka hay karpe yoyoranin sewoza ka ga ɓeedi yoyoranin na alfayol nama fa baye ɓo ka canama fa ida faraguta ga ɓe kuna non dongono ga di ka ɓeeni den ka hunu ga ɓeedi kuna fansob banani ni bananin seedi tamma mahaniya kaza ka ga ɓe tago ka ka mojine babunna <laughs> ndon ba taraka ha taraka diga taraka teledi bara ga ɓe no ka tarkatere ka beni ngandu wadata wadata dirka yoyoran naha to mo be lahara gonu haniyan tammaka wo didi zako ko lahara di cejin ahuru de ya lahara mane gabe ni su ka pe dia domun na soci o za cifo ka gabe hinkante ka goro mojine soci cejin na alfaya ahuru mo so son sin na wakati mmasiyo kan ka du wakati mabai mojine ko yana wakati kasi ba mahaniyata maka wakati kan duwawo zaka wakati kan kasi na de na chifo mo so songon na lafiya ma lafiya don si mo bai mo jina kai na lafiya kasi haniyata ma ka lafiya zamai ka ka mo jina den nan bana lafiya o ngara nabci iqtanim khamsan qabla khamsin haniyata maka haya gufo yo hanfani ma profiter abano zabo maja occasion aba occasion ka biso mo profiter na haya gu zan wace na kajina sinte ngan de bici hon hunoyo nar pen ka bu de ya zan na bu jina haniya ka hunoyo ka na mo jina buyo banda de na ifon na moso hunoyo moso son gon nan mana lafiya a lafiya din ma haniya tamma ka mo jina den na do mu zanai ka mo jina moso son na noru norben don si aka si mo jina haniya tamma ka wo ka aka si di den na abannan ngan dar ci moso ngon na wati haniya damma de metero ana ngati seni te ko ha ada na sente de ya moso songo na wati haniya damma wati ka be ni moji no ba ifo di no iri kuna ne odon ma mo che ba wallahi vraiment tasi oh ta oh, bono moji no tasi me kan don gono mbongo fo ngatasi nganna weiza ngatasi ngano du ko fo ngatasi chase sa fo take nar be tasu te de haniya damma annabi ci occasion na haniya ko profiter na da na ce wallahi mo kan ke tasiri mon su ka hini ka ki tasi ker bon ya ki ban ce ka ngasi non bon be aga kasi to marsa kokoro ngano mo so so mbara sabun tasi alwasi tere gudu fa idha faragta ndar pe zeine guru mo jine fansab haniya tamma ka zeine di gurje tewu haniya tamma ka zeine di den nay fadi nal wasi tere da na ciya da zai ne kaka sadi non bo kan men zai na o o saka baral wasa don bahin ka kasa tefa saka baral wasi wato yande gongoron na si je savais dernier mot <laughs> des imbéciles boro kan su gun bongo shirye wallahi zai ne kuna non ka ko gal wasi tere mana sara ci ban bongo yuga asal fa za mo so so hen na no kari kere honne o wallahi ri cin niyo nal wasi tere irin haniyata ma fansab haniyata ma kase na didai na na ya, da ka kwe to sadi dai dai nan gor ko banna o sennite dem bo ngo hongo ba fo yo ga kani na la kurpe bara même génération sai ma cin nadiya ba ma ne ba sani non koyo au ha ma fo mu fajin se saka ma ne gor ko kazate wallahi gon na te yi ko ba bi fol hansin al mazil fo ya gor ko ciya a ci shehu na ma haila sabu mondon na tabaka gono cini yoga kati ngala sabu na to ka gono cini yoga nan na bi na gon na yi ko kan ngaba cini allah allah allah da ya za duniya ne na ha da ya da ya lahara barwa ka akwai koji ya laita ni qaddamtu li hayati kai ton nan nga adon mabaran nga haniya nga ho huno se ka haniya kai hen no te ka jinani amma jinani ba ana jinani ka ana jinani ya gor ko ya na ma gor ko ji ya laita ni kai ton nan nga amma da don jinani abaci kai to a sai ga nan fa ring haniya tamma wakati cin niyo hunde gono alafiya gono nor gono wakati gono alwasi tere gono wallahi haniya tamma kam yon waceji da na ciya da yawo ka beni yon wadi banka ko cejiri pe ba in minute ma yeti kai second second ba ts Machi man yeti kuten maka du haifo kate irpe ci nde ba cina man su du woka bunno hanga bere man no hini mayi irpe mar ko su kamar sisibi haji sadi nor ko ci metedu wa ila rabbika farghab shine nor be yara katene amma sai hanga ko zanka man al fabara ibn salih al uthaymin tayyib allah thara irbe ma man al fago min al janna kace wa ila rabbika farghab amana salba no farghab ila rabbika mako da ida mun nor pega amangal nor pe ci ba wa ila rabbika nor pe tikiga farghab mako da idam ngon na kan megbe ngon na dai ka nera ka kuran guru ngon nan haraka yo ngano rice sana aha na kurbai di suka tama akuna non ma ka hangono wa fi samaa'i rizqukum wa ma tu'adun kaji no mana tiki gon sama na ki fediyo a a shasan lundi mardi mercredi jeudi vendredi samedi eh, samedi cherensin naku jibirgu ngon naku anci gumbana no de handugu ba mana rezeki si gominanti do fafi sama wallahi sama no ngmana rezeki goro domin ma marko goro na gominan tido di manin jina kama di ka sama den na ma di hobu za sama nde bo goro no hanfan macin nan keni de sadi mani mana riziki goro fi sama iri peki no kuru peiwo mana rezeki sama no amar kurbo bo fitiyo iri gbeyo ga wato haram to boromo wallahi cin ni cene boroma ci ba da na cin nga gbeyo ganna da nga buhere ho oh, deme de to dem mamaki man ka gbe wo kayo ngoro gbe do yo diri pe man sisi bida mumbine de wo kora man no agu wo man no agu agugu yo di de nan marga magari sare bi salla abano da alfa ko ngara di alfaya na almajiri yoku makan ma aka beni nga na handum mudum mu kanu almajiri di kurse ka ko gana na ko ga bae modo guna ngana cha se gwasandan nsu ba toyo mane toro ya gona toyo hima wanyin tinyin ta se marsa nga ko kinni nga nyindi ko no alfa ko se ba men nyindi kana sa furume wamboro hai kabu alba koya ma bayo de boyori hey wa fi sama irizqukum wallahi no mara ziki yo sama na goro si har kai di kuna amma bara sabu no se wan koto domin nor pe pe be ci huwa alladhi ja'ala lakum al-ardha dhalula famshu fi manakibiha wa kulu min rizqi wa ilayhi nushur ngaya na sama ci ngaya na ganna o ci sauci no se ase wa hunu ma ya de hunu ka huro ngaraka kuna na sabu kotona mo sabu kutu mo sabu koto ko kai yo nan nor kai kai beri sadi more ko yara se kaci nga dan no manga ka ham kaci ni kaban na da to amma mo hongo yo kan yi ngado aga na ra yadi me wiji fokaji wa ilehin nushur ma ka han na ta fe na me me di abanna ngado no no kuma ase ma ka han di kuna mo hongo ko nyongo bongo ngene samma irke er mal no bon kanal bayo nun kari ba kaina irin kanine insha Allah dir pena juhunde ko ni suba sirin dobunna e ka gure o kuna in hin ka furfur cella sabu kuna minti cene o kuna na ka daidai ana ce haya ci irbe ya ba wa mara nanon na gamuten na ciyo da ko ji har to ni tol dona irbe ma luturse ana bano iri mara ko tere mal barka dan cene o kuna wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هذا والله تعالى